fọ́sùlọ́n ìpín ní abẹ́ algosu mujibatu algosu mujibatu algosu àwọn nǹkan tí ó sọ ìwẹ̀ ọ̀ràn di ọ̀ràn yẹn lé wa lérí wọ́n ti sọ̀rọ̀ ń pa aljanaba walhaid wannifas àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tí ó sọ di dandan pé a gbọ́dọ̀ wẹ̀ aljanaba dánpọ̀ ní janaba ó náà ní ìbálòpọ̀ láàrin ọkọ àtìyàwó tó bá wáyé janaba ti di ọ̀ràn yẹn kódà kò jẹ́ pé lórí zina gan kọ́mọ̀jẹ́ tọkọ àtìyàwó kò jẹ́ zina fẹlẹ̀ ya dùbìlà kọ́lọ̀ nǹkan ṣọwọ́ mẹ́ jẹ́nàbà di ọ̀ràn yẹn wàlháyé òun náà ní ẹ̀jẹ̀ nǹkan oṣù wọ̀nìfàs àti nǹkan àti ẹ̀jẹ̀ bàtọ́bìnrin bá bímọ. فرائض الغسل فصل فرائض الغسل ìwẹ̀ bó ṣe rí o láwọn nǹkan tí ó jọ̀ràn àyàn tó ṣe pé àgbọ́dọ̀ má ṣe tí èèyàn bá fẹ́ wẹ̀ ìwẹ̀ ọ̀ràn àyàn yálà ó jẹ́ ìwẹ̀ jánábà ni àbí ó jẹ́ ìwẹ̀ ìgbà tóbìnrin parí nǹkan oṣù àbó jẹ́ ìwẹ̀ tóbìnrin fẹ́ wẹ̀ nígbà tó parí ẹ̀jẹ̀ ìbímọ àníyàn ló yàtọ̀ bákan náà ni wọ́n ṣe ń wẹ̀ àwọn nǹkan tó jọ ọ̀ràn yẹn tó ṣe pé kò gbúdọ̀ mọ́ wà ń bẹ̀ gẹ́gẹ́ bí madhabu almaliki bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ wọ́n ní fàárọ̀ ìdọ̀lẹ̀ gúúsùlẹ̀ àwọn nǹkan tó jọ ọ̀ràn yẹn níbi ìwẹ̀ àníyẹ̀tú inda kí yìí ó dà níyà inda nígbà tí èèyàn bá wọnú ìwẹ̀ wíwẹ̀ ọ̀hún téèyàn ti gbé omi sẹ́gbẹ̀ẹ́ èèyàn ó dàníyàn àníyàn tí wọ́n ń sọ yìí ní gbogbo alimọ̀ èèyàn lè ṣe ìdààmú kéèyàn ṣe wàhálà tí èèyàn bá fẹ́ èèyàn lè sanra kó bomi sára lákòójúwe obìnrin kan ó parí nǹkan oṣù rẹ̀ òru wa máa ń ó wá wẹ̀ kẹ́lẹ́ bí ìyàn ṣe máa ń wẹ̀ wẹ̀ jánábà náà ló sì bomi sára ṣùgbọ́n kò láníyàn pé òun fẹ́ wẹ̀wẹ̀ haid ẹ̀rí pé ìwẹ̀ tó wẹ̀ yẹn wọn ò ní kà sí yóò padà tún tún haid yẹn wẹ̀ ìwẹ̀ haid yẹn wẹ̀ torípa níyàn tó fi wẹ̀ yìí tó wẹ̀ wọn àníyàn pé òun mú òun kà dọ̀mí sára ni so ìdá àníyàn tó ṣàtúntò àníyàn májẹ̀mú ló jẹ́ ìdí nìyí tó fi jẹ́ wípé ìjẹ́ májẹ̀mú yìí òun ló fà á tí lọ́dọ̀ àwọn màlìkíyà tán fi fi síbi ọ̀ràn àyàn bó tilẹ̀ jẹ́ wípé mustala lílo gbólóhùn nǹkan tó jẹ́ ọ̀ràn àyàn àti pé nǹkan jẹ́ short lọ́dọ̀ àwọn fọ̀kàá ó ní túmọ̀ síra wọn. وزيادة سلام أقول لك وطبعاً الشرط منك الشرط خارج عن العمل والركن والفريضة جزء من العمل, جزء من العمل. lákòójú ẹ̀ tá a bá ní kinní kan ò ṣẹ́rìṣì ló jẹ́ fún nǹkan báyìí ìyẹn túmọ̀ sí pé nǹkan yẹn á kọ́kọ́ rí nǹkan yẹn ká tó rí nǹkan àfẹ́ ṣe lákòójú àtọ̀hárọ̀ kéèyàn ó ṣàlùwàlá àlìtọ̀hárọ̀ tó ṣẹ́rìṣì àwòrúkúlọ́ àwòfọ̀rọ̀ ẹ́ lẹ́yìn àtọ̀hárọ̀ kọ́ọ̀rì tún naam àti kọ́kọ́ rí kó tó di wípé a kírun ṣọ́ọ̀ṣì ló jẹ́ ṣùgbọ́n àròkọ rúkùnù min arkani sọlá torí pé rùkú yẹn nínú ìlú lòún wà kì í ṣe bá ṣe é dìbò ọ̀ká tó bẹ̀rẹ̀ wá bẹ̀ so ìyá ń tábà sọ pé àníyà ṣe fárjò ní níyà ní àbí ṣẹ̀rì naam ìjùmọ̀ wò ni pé ṣọ́rọ̀tù ṣọ́rọ̀tù lè ṣe hàtí àlẹ́ ìbàdàn kẹ́lìmọ̀ fọ́rọ̀tù tí wọ́n lò níbí yìí wọ́n fi wọ́n lò ó ní nílò báwọn màlìkíyà wọ́n ti sábà máa ń lo ṣẹ́rùtù nígbà míì wọ́n máa ń lo fúnra wọn ṣùgbọ́n tá bá ti lò ó ń bẹ̀rù ṣẹ́rùtù náà ni wọ́n ń sọ so ti wà báyìí wọ́n ní àníyàn tún fọ̀rọ̀ ìbùdókòsí náà wọ́n kàtó jọ́nà ẹ̀yàn ìwẹ̀ àníyàn àníyàn inda shuru' nígbà téèyàn bá wọnú ìwẹ̀ wọn. ìyẹn tí wọ́n fi sọ pé ẹ̀ńdàṣọ́ wọn ti fẹ́ kó sínú ìwẹ̀ yẹn náà kẹ́lìmọ̀ fọ́ọ̀dù tí wọ́n lọ kóhùn ẹ̀ńdàṣọ́ tí wọ́n fi kún yẹn wọ́n fi dáàbò bora wọn lórí pé ìdí táwọn fi pò ní ṣẹ́rùtù òun náà lè gbé ẹ̀ńdàṣọ́ tàbí yẹn ti wọnú ìwẹ̀ yẹn kìláàfù tí wọ́n ń bẹ lọ́dọ̀ àwọn màlìkíyà pé ìgbà wo gan ni kéèyàn ó dà ní ẹ̀yà ṣégbà tí yàn bá ṣẹ̀ gbomi sílẹ̀ ni àgbà tí yàn bá ti fọ abẹ́ tán kìláàfù láàrin wọn náà alimuhim aniyatu shart májàmú ló jẹ wọ́n sì lò ní ọ̀ràn yàn ló jẹ́ nínú kàtà gbúdọ̀ ṣe tí a bá fẹ́ wẹ̀ ìwẹ̀ jánábà akànpọ̀ ní jánábà ni o lè jẹ́ jánábà lèyàn fẹ́ lò fún o lè jẹ́ haid o lè jẹ́ tinifas àníyàn yẹn yóò dìtàmì ìwé ìtẹ̀yàn fẹ́ wẹ̀ lóòjẹ́ pé àníyàn yẹn ọ̀ràn yẹn ló jẹ́ wà dálùkù wà dálùkù kí ni túmọ̀ àdálùkù òun náà ní tá à bá ń wẹ ìwẹ̀ ìwẹ̀ ọ̀ràn yẹn yìí a gbọ́dọ̀ fi kí omi ó káfọwọ́ ya gbogbo àbí tí omi lè má de nínú ara gbogbo ibi tó omi lè má fẹ́ dé bí abiya bọ́ bá domi so bí yẹn bá wà lábẹ́ ṣáwà sí tọ́ bá ṣáwà sórí tọ́ bá kàn dúró lè wọ̀ tán kó rí pé omi lè má dàbí yà rẹ̀ sọ ẹni tó ní ìdòdó tó bá wọ ọmú omi lè má dàbí yà ìwà máa fi ọwọ́ tú tírèsì gbogbo tó yẹ kó mi yóò dé òun náà ń pè ní àdàlùkù àdàlùkù yẹn kí ni dẹ̀lí ìlú alẹ́ rẹ̀ tàbí sọpọ́ ọ̀ràn yẹn ló jẹ́ nítorí wípé anabi ni tahta kulli sha'aratin janaba aw kama qala rasul tahta kulli sha'aratin janaba lábẹ́ irun kọ̀ọ̀kan lára èèyàn báyìí janaba ń bẹ́ẹ̀ sọ̀yìn á túmọ̀ sí pé omi yẹn gbúdọ̀ dé gbogbo àwọn àyè so tí ò bá wá sí gbálùkù bówo ni tahakoko ìmàmàdájú pé omi débẹ̀ so kí kàn ṣe pé kò kà kódà ẹni tó ti fọsẹ̀ tó ti ṣe gbogbo ẹ̀dá tó bẹ́ sínú odò dọ́dà mà kí àwọn tó jẹ́ kó ṣe dálùkù so kó lè màmàdájú pé omi dé gbogbo bẹ̀ wàlẹ̀ ònú alẹ́ ọmọọmọ náà òun àti dálíkù wọn àjọ ọdún wàlífáwò kọ́bùlà dàlù wàlífáwò ìtumọ̀ àlùfáwò àti sàlàyé ká máa ṣe ní ń gé rìfọ́sílẹ̀ bìbú rìfọ́sílẹ̀ ọ̀fẹ́ wẹ̀ ẹ̀sẹ̀ awọ̀lù ṣe nǹkan àkọ́kọ́ òfò ọwọ́ rẹ̀ òfò abẹ́ dáadáa ọwọ́ àfọ ọwọ́ ọwọ́ àtún dúró gbọ́nrin bá tún jáde léwẹ̀ ọlọ́run fẹ́ gbọ́ news ń bọ̀ tún ṣe bíi ten minutes kó tó padà lọ léwẹ̀ là kíní yẹn ti cut kó tó wọ́n tún continue là ní ọ̀lẹ́tọ̀ làbúdà mílẹ̀ fọ́ọ̀rìyà máa ṣe tẹ̀lé àwọn báyìí kò parí ẹ̀ lọ́wọ́ kan náà so bó ṣe rí yẹn ọ̀ràn yẹn náà ló jẹ́ wàlúù kí omi ó kárí gbogbo ara wọn pè ní ọmọ awi tààmì kó omi ó kárí gbogbo ara oko gbẹ̀tẹ̀ àwọn afa wa ni kéyìfà yẹtà akad alimọkutẹsẹ bi anilinaha ẹ yà ọmọ jẹmẹ alijisimi wọn ni bó o èèyàn ṣe fẹ́ mọ̀ àmàdájú pé omi kárí gbogbo ara yẹn bóòlù sí fẹ́ mọ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn àfáà wa tẹnu bọ àwọn tàfàṣìl pé a jẹ́ pé téèyàn bá ti fẹ́ wẹ̀ gbà yẹn kọ́kọ́kọ́ wẹ̀ ẹgbẹ́ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta kó tún wẹ̀ ẹgbẹ́ òsì lẹ́ẹ̀mẹ́ta abẹ́kọ̀ tún wẹ̀ ẹgbẹ́ ọ̀sẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́mìíràn ẹgbẹ́ nu ìsọ̀rọ̀ ń dẹ̀lí ìlú wọlé sọ́dọ̀ ẹ̀ kà dómi ara wájú dómi ara sọ́hìn torí pé tó jọ̀ràn yẹn ní kíni o al-umum ló jẹ́ pé àwọn fọ̀kà àwòtá bá ń sọ̀rọ̀ pọ́lọ́pọ́ ẹlòmíì wọ́n gbàgbọ́ yí ọ̀rọ̀ àwọn tíra yìí ẹ̀rì bí tí ó lọ fi káwẹ́ ẹgbẹ́ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta káwẹ́ ẹgbẹ́ òsì lẹ́ẹ̀mẹ́ta káwẹ́ ẹ̀ lọ bí tí ó lọ fi sí ìtafẹ́fà yọ̀ ń bẹ̀ ní wípé àwọn nǹkan yẹn yóò ràn yàn lọ́wọ́ láti màmá dájú pé omi dé gbogbo ara ìtafẹ́ lò fún náà ìdáre àgbo ní àlùfẹ́kẹ́ òun náà ní àlùfáà kọ́rọ̀ yẹn lè yé àwọn tó jẹ́ àwọn àwọn láṣẹ ṣàlàyé ẹ̀ fún wa lélẹ̀ ṣùgbọ́n wọ́n tó jẹ́ àfà ìwọ́n mọ̀ pé o kàn lè fọgbẹ́ kó sísáwò orí lẹ́ẹ̀kan tí àlùfáà tó bá ti wà pọ̀ ọ̀pọ̀ lójú pé omidé gbogbo ara yẹ́dẹ̀ dákọ̀ ọ̀sẹ̀ wẹ́lẹ̀ mẹ́ta kọ̀ wẹ́lẹ̀ mẹ́ta ṣùgbọ́n bó ló ṣe fẹ́ sọ fún àwọn torí pé máa yù tàwọ́ sálù bìyí ilẹ̀ lùwájú fẹ́ràn wájú tẹ́ ẹ̀ bá sọ báyìí àwọn yìí ò ní rí nǹkan ẹ̀ṣẹ̀ kí lè wọn ò ní rí ṣe ẹni tó fẹ́ ké Kùránì tí wọ́n ń ka alifa àti àhà alifa bá fa àti àbá jíìn fa àti àjà ọwọ́n ń bè lọ ìbẹ̀ dákun náà tó bá ń ka Kùránì lórí aráàfin kan yóò gbalada sóun náà sóun ó gbalada lórí alifa àti àhà ṣé yóò gbalada nà kò lè gbọ́lá dáa ṣé kùránì ní ká o ṣùgbọ́n nǹkan yẹn ó fẹ́ fi mọ kùránì àwọn àwọn sálà ṣé abakuru ká alifati a jim fati a dá ṣé mọ́rù ká alifati a tí wọn ò bá ṣe báwọn àrẹ rí àkùránì ká àwọn fuqaha àwọn ni wọn wá kótó alẹ́ ọ̀yún tá à ń sọ yìí bóò ní oyin ẹ ṣe fẹ́ kárí gbogbo ara ìyẹn ló fà tó jẹ́ pé ẹ̀rọ̀pọ̀ fọ bí lẹ́ẹ̀mẹ́ta ẹ̀fọ́ bí lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n àwọn àfààní galabatu zọ́ọ̀nù òun náà ni ó lé assure hundred percent ara rẹ̀ wípé gbogbo bẹ́ẹ̀ ló mi dé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ènìyàn yóò sá ṣe dájú pé níbi tí agbára mi gẹ́gẹ́ bí ọmọ ènìyàn mọ̀ mo rí wípé omi wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí agbára èèyàn mọ̀ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn èyí ó ṣe kìnìún yóò rí pé omi débẹ̀ wà súnà nìkú àwọn nǹkan tó jẹ́ súnà nínú ẹ̀ súnà nìkú gásùlùyàdé fífọ ọwọ́ méjèèjì ìlàlẹ̀ kò àyè bí ọrùn ọwọ́ eléyìí súnà kálí odò bí ìgbà tí èèyàn fẹ́ ṣe àlùwàlá tí èèyàn kọ́kọ́ fọwọ́ yẹn wàlmọ́bùmọ́bọ̀ kéèyàn ọyọnu wàlì istinshaq kéèyàn òfinú wàlì istinthar kéèyàn òfin omi jáde láti imú súnmọ̀ nínú súnmọ̀ ìwẹ̀ wọ̀gásùwò sùnáàkì òfìlẹ́yìn kéèyàn ó sì fọ sùnáàkì òfìlẹ́yìn inú ìwé etí báyìí kéèyàn fi omi kéèyàn ò fi fọ́ sùnmọ́ oníwò wọ́n wá ṣàlàyé pé kí náà ń pè ní sùnmọ́ ọ̀hún torí pé lúgà yẹn àwọn lúgà jọ̀ọ̀ mọ̀ lúgà jọ̀ọ̀ fakubu obìnrin ló gbọ́ nísìn ṣùgbọ́n ló bá torí pé fíkìlú alfaham wọ́n wá ní dáńpé ní ṣùgbọ́n obìnrin wàhíyà fakubatu òun náà ní ìwò àdáhìlá tó fi rà sí i èyí tó jìn wọ inú orí agbárí lọ lórí simah ọ̀nà ń simah so a rí i pé a fi omi fọ̀ fífi omi fọ̀ nígbà tá a bá ń wẹ̀ nínú sunan ìwẹ̀ ni wọn wà á sọ àtún òvùní wọn ní bákan náà wà á wọn tún sí pé yẹn kó wá rí torí pé kò wá rí kọ́ nìtumọ̀ yẹn gbé jáde. bákan náà ìta etí sọfàtò òdì ìta inú etí la sọ ìta etí náà fàyẹ́jìbò gásìlò bọ̀rọ̀ ìrò ha wà bá ọ̀tọ̀ni ha ọ̀ràn yẹn náà ni kí a fọ ìta rẹ̀ àtinú ẹ̀ ẹni pé báwọn àbá àtọ ṣáájú wọn ṣe máa ń kọ tíra sunan àti wájú ó ti ṣe wọnú ara wọn lọ àbí ó ti ṣe wọnú ara wọn. èyí tá ń sọ bí wọn ń ṣàlàyé ẹni pé téèyàn bá ń wọ jánábà bí àlùwalá yẹ kọ náà wà lọ abẹ́ẹ̀kọ́ kí ni ìdájọ́ àlùwalá yẹ àlùwalá ń ṣe tàbá fẹ́ wọ jánábà máa nígbà hmm? hmm? hmm? mustahab torí pé òye wẹ̀ jẹ́nẹ́bà olè wẹ̀ jẹ́nẹ́bà láì ṣe kíni o láì ṣàwọ̀lá torí pé ohun tó jọ̀nà yẹn bí jẹ́nẹ́bà àníyàtú àlùfáà àdẹ́lẹ́kùn wẹ̀lẹ̀rọ̀ ẹlòmíràn wà pé agbófatuwa kan lọ́dọ̀ àfa kan wọ́n ní jẹ́nẹ́bà jẹ́nẹ́bà ti wọ́n jẹ́nẹ́bà kọ́ kan bọ́tà bẹ́ẹ̀ sáà kọ́ kan sáwà sórí kọ́ fún gbára rẹ kọ́ rẹ jáde kọ́ jẹ́nẹ́bà níbà nǹkan burúkú ló sọ yẹn la kì í ṣe nǹkan burúkú ló sọ ṣùgbọ́n n ti ń sọ yẹn èyí tó lóore jù òun náà ni àwọn àfa wọn ní iltizamu al iltizamu bil kayfiyati awla. tó ti yé kéfì àbáyọ bí ṣe sí gan olólùrẹ jù olùdájọ. torí pé anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana wa ma ataakum ar-rasul fakhudhu bóòlù anabi ṣe ẹ́ òun èyí kan rọ ọmọdé àwọn ilé ẹ̀ka náà ànábì fi àgbàlùwà láwọn ó fi sí tiẹ̀ ṣùgbọ́n ìwà máa ń gbà mí gbogbo ilẹ̀ ẹni wá rọ́ kí ìyẹn má fẹ́ ṣe é ṣe kéèyàn sáyè ti lọ ṣe tó jẹ́ kí ni o èyí tó jọra yẹn òjò àǹfààní èyàn òun ni èyí tí àáfàá máa fi jẹ̀kọ́ abẹ́ kí lọ́wọ́ abẹ́ ìwé so tó bá rọ tán àfa àmọ́ bí ó sì ṣe tiẹ̀ àwọn àwa mi lè má lè gé òun ó ti ṣe tó jọra ó ti lọ tiẹ̀ ṣùgbọ́n ìyẹn ìṣe general ọ̀rọ̀ a gbọ́dọ̀ ṣe alìtìsáàmù lè kẹ́ ìfẹ́ àti àwòlà. hikima n taba fa yọn bẹ bẹyi tó jọna yọn bẹ ma ti sọn yẹ taba bẹ dọnni ka sọ kama jọ jọ wa jọ wa fadọ ilu àwọn nǹkan tó jẹ́ pé fadọ fàdọ́ ìyẹn náà ń bẹnu kẹfìyà albidaya tó ní gẹ́sìlẹ̀ nàjàsà ká bẹ̀rẹ̀ pẹ̀lú ká kọ́kọ́ fọ ẹ̀gbin bóyá jánábà ni ẹ̀gbin ọlọ́run àdúgbò tó ṣe wá ní mùsùlùmí bí gbẹ̀ǹfẹ̀rí bóun àti ọkọ ẹ̀ wọ́n láṣepọ̀ tó bá bọ́ sọ́wọ́ àsìkò tí wọ́n ti léètì iṣẹ́ tíṣù pépà náà ni wọ́n fi nù dí wọ́n tuntun faso pàtó wọ́n kọ́ àlùkò gbẹnu iṣẹ́ lọ́nà subhana innamal mushrikuna najasun tíṣù pépà náà ni wọ́n kà fi nù ó ti parí náà yìí ṣùgbọ́n nínú islam ẹ̀sìn islam ẹ̀sìn tó mọ́ ni mùsùlùmí mọ́ ní gbogbo ọ̀nà kò sí bí ẹ̀ ń tí ọjọ́ gbèǹfẹ̀ bó ṣe mékọ̀pù tó kò mọ́ kò mọ́ rárá bó ti wùlẹ̀ kò mọ́ sọ̀dí ìyá tó gbogbo pé nínú àwọn nǹkan tó jẹ́ fúnbọ̀ yìí alìbìdẹ́ àti gbogbo sí nàjàsà àkọ́kọ́ fọ ẹ̀gbin téèyàn fara kú yálà ẹ̀jẹ̀ haid yẹn ni obìnrin tó parí haid kò sí bó ṣe fẹ́ fi nǹkan kan nu ara tó dàbí kó fọ ààyè yẹn àwọn kan náà fàbọ́yì òǹlówà fún mọ̀zákàr bákan náà ẹni tó jọkùnrin wọ́n mú wa ala wajhi at-taglib ala wajhi at-taglib fún mọ̀zákàr ojú ara ọkùnrin sọkùnrin nìkan ni mo dáná bá ọkùnrin obìnrin náà wọ̀ ṣùgbọ́n wọ́n dá akọ̀tọ̀ ọkùnrin nìkan ala wajhi kó sì fọ ojú ààrẹ ìgbà míì wọ́n lè lo fáríjì fọkùnrin àtòmí náà fàyánìwé ẹ̀ǹdàbù àsìkò tó bá wà ń fọ ṣẹlẹ̀ nǹkan bẹ̀rẹ̀ àsìkò tó bá ń fọ abẹ́hùn àsìkò yẹn kó dàbí yà náà fi kì í wọn fi consider sí ṣẹ́rìtì wọ́n ti kí bọ́ níwọ̀n ìndà ṣọ̀rọ̀ ṣẹ́rìtì bẹ́ẹ̀ tẹ̀ báyìí so àsìkò àti ìdíwọ́ tó ẹsẹ̀ gbá níyà pé mọ̀ ń wẹ̀wẹ̀ janaba indal malikiya ṣùgbọ́n èyí tó ṣe kí ní jù ní pé àgbàdo ti gbómi sílé wẹ̀ láti gbá ìlàjì àníyàn ti wá hádà ṣọ̀rọ̀ wallahu a'lam thumma a'dha'i al-wudu lẹ́yìn wá ìgbà náà àwọn oríkèéríkèé àyè tá a máa ń ṣe yẹn èèyàn ó ṣe é téèyàn bá ń wẹ̀ mọ́ra lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan èyí tá à ń ṣe yẹ fàbọ ìlú kì í sọra yẹn kì í sì sọnà súnà fún mọ àlẹ àjẹsà yìí lẹ́yìn wá gbà náà èèyàn bẹ̀rẹ̀ láti bu òkè ara òkè ara èèyàn kọ fún òkè ara àlẹ àjẹsà yìí òkè ara rẹ̀ yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ wàtẹ̀fìlẹ́fù kásìlẹ̀ rásì bákan náà ṣíṣe fífọ orí lẹ́ẹ̀mẹ́ta ọ̀fàfàfà rẹ̀ ó ṣe fọ́lẹ̀ mẹ́ta fàdọ́ ìlú wàtàkùnrin ṣọ́ọ̀kì jẹ́sàdìgbìlẹ̀ ẹ̀yìnmẹ́ kó kọ́kọ́ tì síwájú fífọ ẹ̀gbẹ́ ọ̀tún kó kọ́kọ́ fọ ẹ̀gbẹ́ ọ̀tún kó tó fọ ẹ̀gbẹ́ òsì gbogbo ìdánsọ yẹn nínú àwọn fàdọ́ ìlú bẹ́yìn ò ṣe téèyàn bá ti ṣe ìtọ́jú ọ̀nà yẹn kí ló ti ṣẹlẹ̀ o èèyàn ti wẹ̀wẹ̀ náà nìyẹn wà tàkìlélò ìmọ̀ alẹ́lẹ́ àbọ̀ kéèyàn ó máa gé omi lò ìmọ̀ gé omi lò tàkìlélò ìmọ̀ ìmọ̀ gé omi lò alẹ́lẹ́ àbọ̀ lérí eríkèéríkèé ara nígbà téèyàn bá ń wẹ̀ nínú fàtọ́ èyí olùwà má sọ wípé torí pé omi ọ̀fẹ́ wẹ̀ jánábà ọwọ́ àlọ́ ọ̀pọ̀ omi báàfù mẹ́rin òdìdí bá fò kàló fi fọ orí nìkan ó fi àgé mẹ́jọ fọ abẹ́ kí ló dé ṣé tó bá ṣe bẹ́ẹ̀ sórí ẹ̀wẹ̀ àbí ọ̀wẹ̀ ọ̀wẹ̀ sọ́ha sọ́ha alùpùsùlù ṣùgbọ́n ó ó ká aláfa kẹfìyà tánàlá sálàm tó sì máa ma ṣe bẹ́ẹ̀ yóò dínkù nílá dáa tó bá fi gbéraga ṣe pé òun ní ṣe kẹfìyà bàtà ní tó ṣe yẹn kò kò rí ṣe lọ́dọ̀ àwọn afa sotí ìyẹn olùdó kọ́yìdà kan lọ́dọ̀ àwọn malikiya tọ́ba mahama ṣe pé òun ṣe takabura kò ní àwọn oṣù àgbègbè ní tó ṣe ẹ̀kọ́ lọ́tọ̀ ṣe ọlọ́run ò bá lọ́wọ́ tó máa ma fi súnà nílẹ̀ tó máa ma fi fàdọ́ yìí nílẹ̀ ṣùgbọ́n tí circumstances bá béèrè kéèyàn ó má rí ṣe èyí ó tètè lọ straight síbi àwọn kan tó jẹ́ ọ̀ràn yẹn àǹfààní nígbà fẹ́ fún wa nìyí táwọn ahalul madahib tàfi máa ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn ó lè mọ ìwúlójọ́ rẹ̀ wàmọ̀ nẹ́sì àlùmọ̀ á ẹni tó bá gbàgbé ààyè kékeré kan nígbà tó ń wẹ̀ tó mi ò wá débẹ̀ àwòrán wa lùmọ̀ ó ní nǹkan tó bí ààyè kékeré kan tí ò ju bí dirham báyìí lọ bí ojú sílẹ̀ kan ṣe é mọ sílẹ̀ kan tẹ́ ń kọ̀bọ̀ kọ́ńkọ́ń báyìí ṣe é rí ẹ̀bá kọ́bọ̀ gàgàngọ́ sísì èépinni náà ẹ bá kọ́bọ̀ bójú rẹ kọ́bọ̀ sílẹ̀ kan bí sì máa rí àbí sísìn ló máa rí obìnrin omi ò wá débẹ̀ àwọn ọ̀dùn wa àbí a rí eríkèé ara kan ìgbà téèyàn ń wẹ̀ mí ń gúsìlì yìí níbi ìwẹ̀ tẹ́ni yẹn ń wẹ̀ ó discover pé omi ò débẹ̀ bàdàrọ̀ ìlà gásìlẹ̀ yìí kó nítorí ó tara ṣàṣà ìlà gásìlẹ̀ yìí kó tètè lọ fọ ibẹ̀ gbàtọ́ ń wọ ọkàn tàbí kan àbò tó fẹ́ jáde ìyàwó rẹ̀ wà lọ́wọ́ pé ẹ mọ̀ ṣe bí ìgbẹ́ wẹ́nẹ̀ ọmọ àbájọ àgbàlagbà ń wẹ̀ ọ̀wá yọjú lẹ́yìn kò sàgbàlagbà àwọn lọ́dọ̀ ìyàwó àtọkọ wọ́n tọ̀dọ̀ ń wá ọmọ eighteen years àwa ni yẹjú wà léwu ah, yẹ̀rù ìyàwó rẹ̀ ọ̀rọ̀ gbọ́dá tó parí kò sí ó wá pàkíyèsí ẹ pé ìwọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ fẹ́rẹ́ ó wá rí ilẹ̀ bá a dára yẹ àgùsìlẹ̀ ó tara ṣàṣà ó tètè lọ fomi síbẹ̀. ṣéyìnà tàbí kúrè he ìgbàkígbà tó o bá ti rántí tó o rí báyìí ó tètè lọ síbi o. wọ́n ní wàhálà ó bá àdàṣà àárín wọ́n mọ̀ máa gbé gbé tọ̀ so le possible bẹ́ẹ̀ wọ́n ní kó rà kó lẹ́yìn oṣù kan tí ah, ah, ah. òjijì ṣe mí èmi kó ló dé báyìí wàlúùbá rẹ̀ ṣáà kódà kó dàgbé lẹ́yìn láòyè láòyè àwọn ẹlẹ́mọ̀ pé istibad pé a ó lè ah, wọn ká sọ bẹ́ẹ̀ kódà kó sọ pé lẹ́yìn oṣù kan láòyè lè istibad pé tó tó rí ẹ ṣùgbọ́n káwá lórí bẹ́ẹ̀ ibi gìgísẹ̀ rẹ̀ rí pé gbà tó wà omi ò débẹ̀ ó ti wá wọ ilé ọwọ́ àwọn ó ní bí ìṣètò wọn á funfun yẹ́rìyẹ́rì báyìí omi ò débí nìyẹn bá a dára tètè lọ wẹ̀ ìwẹ̀ rẹ̀ ò tí ì pé nìyẹn. wọ́n ní wàlẹ̀ ọba rẹ̀ ṣáà kódà kó tó bá ṣe é ṣe jẹ́ pé lẹ́yìn oṣù kan ló tó ma kó lọ fọ́ bẹ̀. wà á dà máa sọ ńlá kọ́bílà o gbogbo òun tó ti kú bífọ́ ẹ̀yìn ẹ̀yìn oṣù kan yóò dá gbogbo òun yẹn padà. ara àwọn àwọn bọ́ǹbù ti ń bẹ nù tíra mọ́sí àbẹ̀lẹ̀ kí ni ìdábi sọ bẹ́ẹ̀ à ń bọ̀ lórí yẹn wà in akharahu ba'da dhikrihi tẹ́niyẹn wá lọ tó bá ní tẹ́niyẹn lọ ra láre àbó lala ó lọ lára ba'da dhikrihi ní kété ìgbà tó mọ̀ yẹn kò lọ fomi síbẹ̀ ó fi ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kò lọ́ọ́ bá tọ́ la gúúsùlù kù ìwẹ̀ tó wẹ̀ oṣù kan sẹ́yìn ìwẹ̀ yẹn ti bàjẹ́ ni. wa in kana fi a'dahi al-udhu wa in kana fi a'dahi al-udhu wa sadafa ghusl al-udhu ajza'ahu. wọ́n tó bá ṣe wípé wa in kana ẹ̀ wa in kana al-lum'ah udhu tó bá yẹ pé ibi tó mi ò kàn yìí ó lọ bọ́ sí ààyè àbọ̀ ìlòdò àwọn ààyè tí àlùwàlà máa ń dé tómi àlùwàlà máa ń dé nígbà tí yàrá ń sàlùwàlà wàsọ̀ọ́dáfà ó gúúsùlù òdò yìí hmm? wàsọ̀ọ́dáfà ó gúúsùlù òdò ṣé ẹ mọ̀ wípé ìwẹ̀ náà lálùwàlà àti tí àlùwàlà ìwẹ̀ tọ́lọ́wọ́ àṣàánú tó sọ́ọ́dáfà rẹ̀ tó ṣe pẹ̀ kí rẹ̀ kí ààyè tómi òdò yẹn nígbà tó wà ń sàlùwàlà àti rẹ̀ omi wa omi àlù omi àlùwàláwò wa débi lúmọ àyẹn tómi yẹn fi wá débẹ̀ wọ́n ní àjìsá àhò ìyẹn pé ọ ò mórí bọ kí ni wọ́n fà yọ ń bẹ ní wípé lóòótọ́ àwọn àlùwàlá yẹn kì í sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n fàbọ́ọ̀lù tó jẹ́ ó ṣe pàtàkì àwọn àyè ní ìgbẹ́ tó ṣe é ṣe nígbà tó wẹ̀ kó mi mọ́ débẹ̀ ìgbà àlè aláhùn ó súnmọ́ kó kó mi ti débẹ̀ nígbà tó bá ṣe é àlùwàlá yẹn ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ in tó jọ̀ràn yẹn ń bẹ̀ tá a bá mójútó yóò ṣe fún wa ní gbogbo ilé ìdánsọ alẹ́ ọ̀mú kéèyàn mi tsọ kúrò mi kárì gbogbo ara fọ́sùlọ̀ ṣùgbọ́n tí wọ́n sọ yẹn ṣé bó ṣe rí nàlẹ́ kọ́mi má dé ibẹ̀ kéèyàn mọ́mọ́ wọ́n á rí pé lẹ́yìn oṣù kan lèèyàn tó mọ̀. لا ربنا لا تؤاخذنا إن نسينا أخطأنا torí pé asilu gan rujahanu vọ́nù ni kalabatu vọ́nù wíwẹ́ wíwẹ́ bí mo ṣe ṣe yìí ọkàn mi balẹ̀ pé omi kárí gbogbo ara rẹ yóò ní ìbomi kárí gbogbo ara rẹ tọ́lọ́mù bá fẹ́ fi hàn ó rí pé mo ti domi sára yẹn ó tún lè rí ibi kan níbi ẹgbẹ́ abíyá rẹ tóbi lè má débẹ̀ sọ. adébẹ̀gbẹ̀ òkúta ńkú láti ilé àyìn náà yìí ṣùgbọ́n dálábà tó vọ́n mi ni pé tí mo ṣe yìí alhamdulilayi olùdébẹ̀ tó ìdá mi kò ṣe pé ẹni yóò dà pọ̀ ìrùn yà yóò dà padà ṣùgbọ́n tó kó ṣẹlẹ̀ téèyàn mọ̀ kéèyàn tó kúrò bẹ́ẹ̀ kéèyàn tó ṣe kéèyàn fi kéèyàn fomi síbẹ̀ ibi tí omi ò dé yẹn wallahu alam. faslun la yahillu lil junubi dukhulul masjid ìpín kan tún nìyí lábẹ́ ọ̀rọ̀ àtọ̀hárọ̀ wọn láyà hálẹ́lẹ́ jùlọ kò lẹ́tọ̀ fún alijúmọ̀ kẹ́límà yẹn wọ́n ń lò fún ẹnìkan èèyàn méjì ẹ̀pọ̀ èèyàn o lè ní ana junubun nahnu junubun mo yẹ pé ana junubun nahnu junubuna gọ̀ọ̀sí ẹyọ kan náà ana junub nahnu junub má sọ pé ana janibun wa nahnu junubun la junub pèlè mufrad wàlẹ̀ jàm. tugbe afọwọ Abu Hurairah radiyallahu anhu anabi ń bọ̀ njọ́ kan bó ṣe rán anabi wà ẹ̀ta zara tàbà ó bá fara pamọ́ anabi ṣeré lọ kẹwàá tànàbí nàmi Abu Hurairah Abu Hurairah nǹkan wọn ìtàfẹ́ mo fara ni anabi ní kí ló rí anajúnubọ̀n aniju anabi nítorí pé mo jẹ́ ẹni tó rí jáde bàlá anabi ni alimomin layanjus anabi ni mumini ìṣẹlẹ́gbin kọ̀bá ni jáde bàlá kò ìṣẹlẹ́gbin. làyàhìn yìí jùlọ tó kú lórí masjid kò lẹ́tọ̀ọ́ fún ẹni tó bá ní jáde bàlá yálà ọkùnrin ni abóbìnrin dukhulul masjid kó wọ inú wala qira'atul Qur'an kò sí lẹ́tọ̀ kó kí alukur'an ilẹ̀ aya àyàfi aya kan ṣoṣo ó lè kí aya kan inna a'tainaka al-kawthar kọ́mọ́ kejì wa náà tó bá ní jẹ́nàbà la lè ta awúrúvè wà náhùyà àbí àwọn nǹkan mí ìtọ́jọ bẹ́ẹ̀ nínú àyà kùránì tó bá yẹ pé fẹ́ ké lè ta awúrúvè bóyá láti fi wá ṣọ́ọ́ láti àwọn àyà kura nìkan láti fi wáṣọ gbà yẹn nìkan ló lè ké wà náhùn yìí àbí nǹkan mi tó jọ mọ́ kéèyàn fẹ́ fi nǹkan wáṣọ ṣùgbọ́n kéèyàn fi fi dọ̀kun fẹ́ máa ké Kùránì láti máa fi ṣe ìbáadà tó ní jánábà lára kò gbọdọ̀ ṣe àwọn ọ̀nà téèyàn sì lè fi jánábà lára àti sọ ọ̀nà mélòó nàám ọ̀nà mélòó lèèyàn lè fi sọ pé ànàjúnà la ọ̀nà mélòó lè yẹn èèyàn ní jẹ́nà ọ̀nà méjì ìmọ̀ naam khurujul mani kò sí pé bóyá ó sùn àbí ló wáyé bóyá ó sùn ó lálàá ó oh, wẹ̀ oh, ó eh. wẹ̀ oh, eh, jẹnaba bìjìmá fìlìmọ́nà lójú oorun wà kọ́rọ̀ jalimani tí wọ́n ní yóò sì jáde ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ní ìlìtìkọ́wó alìkìtàmẹ́yìnì wà ńlá yunzil tí ààyè tí wọ́n dá lára ọkùnrin tí wọ́n máa ń dábẹ́ ibi tó máa ń dá tábà náà dábẹ́ lọ́kùnrin ibi tó máa ń dá tábà náà dábẹ́ fúnbẹ̀rẹ̀ tí méjèèjì bá kara wọn kódà kí mọ̀ níyù kó má jáde wọ́n jabalẹ̀ gọ́sù lànàbí sallallahu alaihi wasallam hadith imam muslim anabi ni innamal ma'u bil ma'i innamal ma'u bil ma'i ay innamal ma'u al ghusl bil ma'i ay bi sababi al ma'i al mani ṣùgbọ́n gbà mí bẹ́ẹ̀ wà nílẹ̀ mi lẹ́sẹ̀ bí kankan ọ̀gá jáde nǹkan ọ̀nà méjì ẹ̀yìn tó lè bí jànábà nìyẹn so tó bá ti wá wáyé báyìí ẹni yẹn ò lè jókòó sí inú mọ́ṣáláṣí kò lè ké Qur'an àyà kò lè ké Qur'an àfi èyí tó bá tó bá ṣe àyàfi wala yajuz liman la yaqdiru ala al-ma'i al-barid wọ́n ní kò lẹ́tọ̀ọ́ fún ẹni tí ò bá lè fomi tútù wẹ̀ àyìnyá tí yàtọ̀ ọjọ́ ta kó má sùnmọ́ yàwó yàwó ó fẹ́ nu o ẹni tí ò bá lè fomi tútù wẹ̀ <laughs> mazala yìí lágbára dé. لمن لا يقدر على الماء البارد جواب على فايلته كلته أن يأتي زوجته كسما يعوي حتى يعد الآلة تتي tí yóò fi pèsè àlàálà nǹkan tí a mọ̀ sí irinṣẹ́ mal maqsud bil àlà oní nǹkan tó lè fi gbé omi kaná irinṣẹ́ kan tó fi lè sọ omi tútù yẹn di omi tí ó tó lè lò tí ó lọ́wọ́rọ́ illa an yahtalima àyàfi túrú ẹni yẹn tọ́ba jẹ́ pé ó sùn sẹ́mi pé o lè sọ pé o fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ abẹ́ẹ̀kọ́ tó dúpọ̀ tuntun abẹ́ẹ̀kọ́ tó o bá sùn kọ́ o bá lẹ́la sórí yẹ kọ́ńtró sórí yẹ kọ́ńtró ló ń sọ pé ilá ayà tẹ̀lé ma àfi tó bá sùn tọ́ lálá tó dànkára ìdànfàlà ṣe àlè kò lẹ́sẹ̀ nígbà náà ọ̀rọ̀ yìí ẹ̀rí tó bọ́ sí lára kò wọlé wọ́n sọ wá èyí tó lálàáfíà ọlọ́run bá ní nìsa òkú harfun lakum fa'tu harfakum annash sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ti forí gbáyà dọ́bà sì forí gbáyà àyà Qur'an lásìkò lọ òun látẹ̀lé ṣùgbọ́n tẹ́ bá wọn àfa àti sọ̀rọ̀ kò sọ wípé láyà hinnu ó ní láyà jùlùsù wọ́n mọ̀ tí wọ́n sọ sèrí yẹn tó ń dẹ́gbẹ́ ló máa fẹ́ kódà tẹ́ bá lọ wọnú àádọ́rì wọ́n ní kò lẹ́tọ̀ọ́ àfa yìí sọ àfa àtọkọ àádọ́rì máa ti ń sọ fàkìyì ni wọ́n wọ́n máa ti wọ́n sọ wọ́n wàlẹ́ ẹ̀dọ́ àwọn àfọ onífẹ́kì ó mọ àwọn adnash ní tó ní tó kéré jù ní tó lè sọyàn téèyàn fi ní kó sínú wàhálà ibẹ̀ ni wọ́n ti lọ bẹ̀rẹ̀ tó ìdáńtà aláṣẹ láyà jùs láyà jùs العمل، الفعل al-fi'l لا tark tábà la yajuz nǹkan èèyàn lè ṣe ìṣẹ̀lẹ̀ lè má ṣe la yajuz àwọn wò pé àtọ́wá pé òun lè lómi tútù níìsín tí yóò bá lo lómi tútù níìsín yóò padà débi pé yóò lọ ní jánábàlà kò ní wẹ̀ yóò mọ̀ fọwọ́ mọ́tàlá yóò mọ̀ fi kírun àti bẹ́ẹ̀ lọ ẹ̀ṣẹ̀ tí ó padà lọ jáde lẹ̀ yóò pọ̀ ìdí yẹn tó àbí sọ ìpè wọ́tọ́ wá mọ̀ wípé ọ̀bẹ ṣe nǹkan báyẹn o ti ní ìta nítòsí o ti ní ìta nítòsí bó tilẹ̀ jẹ́ pọ̀rọ̀ yìí àwọn hànàfíà àwọn ò faramọ́ ǹjẹ́ ìyẹn lè fi omi gbóná ṣe ìmara ṣé ìyẹn lè fi ṣàlùwàlá wọn ni là ìyẹn ò lè fi ṣàlùwàlá wọn èyàn ò sì lè fi omi gbóná èyàn ò fi lè fi wẹ̀wẹ̀ jánábà wọ́n ní torí pé kí ni wọ́n ní kẹ́lìmọ̀ al-ma'ul o ó ti jáde kúrò lára rẹ̀ torí pé ó ti kúrò lómi nígbà tẹ́yìn náà sọ omi gbóná kì í so mímọ́ ó ti yí padà ó ti di omi gbóná so ìdí nìyẹn gbẹ̀tọ̀rọ̀ yẹn wọlé wọlé wọlé ọ̀rọ̀ yìí ò ṣe kíni kò wọlé àárín àwọn sálàf tí wọ́n ní kòkò kan ní ma Umaru àbí Ali ó ní kòkò kan lọ́tọ̀ tí máa fi gbómi gbóná kaná nígbà òtútù nínú tó kó àárẹ̀ bá àfàwọ̀ Abubakar Siddiq radiyallahu wọ́n fọmọ tútù wẹ̀ nínú òtútù nínú ọyẹ́ ni làárẹ̀ bá dé ó sì sọkùn fún un tá Abubakar fi jáde láyé radiyallahu anhu ṣèdí ìyẹn tó fi jẹ́ pé èyí táwọn náà sọ yìí àwọn ìṣẹ̀lẹ̀ ní ìgbẹ́ tó ti ṣẹlẹ̀ tẹ́ni ilé rẹ̀ gbà òun ti súnmọ́ obìnrin ó dẹ̀ fẹ́ ká sùn bá ó dẹ̀ rò pé ah sóun wà á lọ kí n láì wọ jánábà ni wàbí táàlì ó kàn lóbi máa ní ọba lọ fún tuntun wẹ̀ ọba bọ́ sálì kìlámù sòun ló ká fọ́ ọmọ sọ ìgbó tó o bá ti ní ihun tó fi gbòmí kaná só ti yé báyìí o ò gbúdọ̀ ṣe kìlẹ̀ o ò gbúdọ̀ súnmọ́ obìnrin rẹ o kò kájú inú ni o ìbéèrè táwọn abéèrè ni ewu ni kó mọ̀ súnmọ́ ẹ̀ ẹ̀ lọ́dọ́ bẹ́ẹ̀ tàyà mú abẹ́ẹ̀kọ́ wọn ò ní torí pọ̀ mi ń bẹ sómi ò sí mi ẹni tó ń bá wọn bẹ só lágbára láti lè lo omi ọlọ́sí tàyà mọ̀ tó ti yé bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ohun tí mo sọ nípìnlẹ̀ lọ́dọ̀ màlìkéyà kí ni wọ́n kà tàyà mọ̀ sí ẹ́ ìbàdí ìlẹ̀ wọn ò ká sí ní tó lè gbé ẹ̀gbẹ́ lọ gangan ó kàn ni ṣùgbọ́n mi ń bẹ àwọn láwọn ṣubútù kankan tó àjàsà tàyàmù sọ lójú wọn sọ fún bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó lálàáfíà gbà tí o bá ti sí kó sí tàyàmù sọ yẹn ni ọ̀rọ̀ tó wà ọ̀rọ̀ tí wallahu alam fọ́sùlù ṣe tàyàmù wọn wà tàyàmù al-musafir fi ghairi ma'siyah wọn ni ẹni tó ń jẹ́ onírìn àjò ẹni tó jẹ́ onírìn àjò ìgbàlá yìí ń jẹ fún kó ṣe tàyámọ̀ yóò ṣe tàyámọ̀ fi géèrè máa ṣe ìrìn àjò tí ń rìn yẹn kò gbọdọ̀ jẹ́ ìrìn àjò ìyapa àṣẹ ọlọ́run tó bá jẹ́ ìrìn àjò ìyapa àṣẹ ọlọ́run bó ṣe tàyámọ̀ ọlọ́run ọlọ́gbàlọ́wẹ́. bó ṣe tàyà mọ́ ọlọ́wọ́ nígbà lọ́wọ́ ẹ̀ wọ́n máa fi fi géèrè máa fi yà wọ́n máa fi síbẹ̀ hátà lọ́dọ̀ màlíkéya wọ́n gbà wípé alakọ́sọ̀rọ̀ rúkṣọ̀ ló jẹ́ abẹ́kọ̀ téèyàn bá wà lórí sáfàrà wọn ni sáfàrù mi fi géèrè máa fi yà kọ́mọ̀jẹ̀ pé sáfàrù yẹn sáfàrù yà pàṣẹ ọlọ́run tó bá jẹ́ pé sáfàrù yà pàṣẹ ọlọ́run lọ́run kò ṣe kí ni o tàyàmọ́mù yọ̀ wọlé ẹ kọ́sùrù yọ̀ wọlé ṣùgbọ́n wà sọ̀hí wallahu alam ọ̀rọ̀ máa sí ọ̀tọ̀ ọ̀rọ̀ tàyàmọ́mù ọ̀tọ̀ ọ̀rọ̀ kọ́sùrù ọ̀tọ̀ máa sí àti ń ṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀wà lọ́wọ́ ṣùgbọ́n pósàsì kọ́sùrù olẹ́tọ̀ àti ìkọ́mọ adámánà mùsùlùmí so ti ọ̀rá so tàyàmọ́mù yìí náà ẹ̀yẹ́ lè ṣe tàyàmọ́mù walau kana fi Safari màásíà yóò ṣe tàyẹ̀mù ẹ̀ṣẹ̀ pé sáfàrí màásíà ni ẹ̀ṣẹ̀ yẹn ọ̀tọ̀ ọ̀rọ̀ tàyẹ̀mù nǹkan tó dúró lọ́tọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn màlìkí àwọn kọ́ ìdà kábẹ́ àwọn ò ní ṣe rúkṣọ̀ fún ẹni tó bá fẹ́ lo rúkṣọ̀ láti fi yapa aṣọ lọ wọn ò ní ṣe rúkṣọ̀ yìí wọn ni kò sí fóun wàlùmọ̀rún bákan náà ẹni tó jẹ́ aláàárẹ̀ òun náà lè ṣe tàyámù lè fàrí ìbọn ó lè fi kírun ọ̀ràn yẹn àwọn náà fìlà ó sì lè fi kírun náà fìlà wàyàtàyámù àmàlàdúró sọ̀fìyẹ̀kù bákan náà ẹni tó ń bẹ ńlé tó lálàáfíà tí nǹkan kan òun náà òun náà lè ṣe tàyámù lè fàrọ̀ yẹn ó lè fi kírun ọ̀ràn yẹn ìdá àkọ́fà kòrò jà wọ́kìtì àá tí bá ń páyà pé kóun mi wà àsìkò kò yé lápèjúwe nísìn o ti wọmi wọmi wọmi wà fẹsẹ̀ dáhùn ah ìwọ̀n ta omi ń bẹ níbolo mi wà ah omi ń bẹ ní tó ta ọ̀dà ọ̀wà àgbẹ̀kọ̀ tó débẹ̀ òun ló ti fẹ́ wẹ̀ tẹ̀tàyà mọ̀ yóò ṣe tàyà mọ̀ sotí wà láyé ìdá àkọ́fà kòrójà wọ́pútì ha. wàláyà tàyà mọ̀ mọ̀ ṣáàbùrù sọ̀híhù ní nàáfíìlà wọ́n ní ṣùgbọ́n o ẹni tó ń bẹ nílé alhadoro tí èsì kò tíráàbù wà lé kò sì lálàáfíà èyí ṣe tàyámọ́mù lórí pé èèyàn fẹ́ yẹn náà fi là o. o fẹ́ kí dùhà ṣé èèyàn lè ṣe tàyámọ́mù màlìkí àwọn rárá kọ́ wá omi kan ni torí pé kì í sọ̀rọ̀ àyàn wàlà jùmọ̀ èyí sì ṣe tàyámọ̀mù fún òrùn jùmọ̀ wàlà jànáza èyí sì ṣe tàyámọ̀mù fún òrùn jànáza kí ló dé àwọn màlìkí àrùsọ bẹ́ẹ̀ torí pé àwọn ìran yẹn ìrun tó èèyàn ti prepare fún ni ìrun jùmọ̀ ó ti àákìjùmọ̀ lónìí àsìkò tààkì ilé gbọ́dọ̀ kọ́ ọmọ ìjọba mọ́ra káàkiri yẹ kó kó o ṣe yẹ ṣùgbọ́n tí wọ́n ń sọ yìí circumstances ó lè fà á lákòójú wọn ti wà mọ́sálásí ó ti jókòó ó ti gbọ́ kútúbà ọ̀jẹ̀ kí wọ́n bá gbé kàámà ọba so àbí òrìṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ọba bọ́ ta ẹjọ́ omi kan ọ̀ṣọ́ mímú lásán ẹjọ́ àwọn tó ń ta pure water àwọn ah, ìta pure water ń bí yìí wọ́n ti gẹ́rẹ́ kàlá àkọ́tà wọ́n ti fẹ́ ọlọ́sí tàyámù náà ṣé ti wà báyìí ṣùgbọ́n ṣe sọ́mùsùn lákàn yìí kò rí bẹ́ẹ̀ wallahu alam ẹni tó fẹ́ kí jimá ẹni lọ́sí tàyámù ẹni tó fẹ́ ṣe kí ni o ẹni tó fẹ́ kírun jẹ́ ẹni sáré sáré ẹni tó fẹ́ kírun ẹni wọn yẹn ṣe ni òun ló ń fa àwọn ọ̀rọ̀ yìí kì í ṣe pé wọ́n máa ń dá sọ definition tó ti dúró lórí yẹn òun ló ń fa àwọn àdájọ́ tó ń mú wá lórí ọ̀tá àmọ́ rẹ̀ ṣùgbọ́n definition ti wá lórí pé ẹni pé mozizu ni naam sebabe yóò mú nǹkan tí a fẹ́ kó kúrò nínú kúrò náà iṣẹ́ táwọn wà láwùjọ náà ni ó ṣe kì í ṣe pé ń gbà tó àwọn akàfi bíi kì í ṣe kì í ṣe nǹkan gbogbo kásá sọ pé a lè rárá bọ́lá ń ṣe pàṣẹ àlùwàlá náà ló ń pàṣẹ tàyàmù ní alukur'an. ìlà ìlà ta àyànà tí àlejò ìjànàza wọn nígbà téèyàn lè ṣe tàyàmù fún àti kírun ìjànàza wọn nígbà tó bá jẹ́ wípé ó ti dọ̀ràn yàn yẹ ọ lórí pé ìwọ ló gbúdọ̀ kírun yẹn bẹ́ẹ̀ ni ẹ ti kọ̀ wá síyà tó ń bá kú ọ lágbájá wọn kò kírun sọ la ọba dé ẹjẹ alọ kò sọ àní òṣòmi ẹ ti bùkún jáde àní òṣòmi dáhùn sọ kọ́ ló fi tẹ̀yà mọ́ torí pé kò tó ta ayé àná ti àlẹ́ yìí àlìjànáza wàbí torí pé jànáza fardul kìfáyà sùmọ́tò bá ti di fardul ayin hada maana ta ayé àná ti àlẹ́ yìí àlìjànáza wọ́n fọ̀rọ̀ yìí tẹ̀yà mọ́ kí làwọn kan tó jọ́nà yẹn tàbá fẹ́ tayamọ̀ àníyà àníyà àkọ́kọ́ ni inú ọ̀ràn yẹn rẹ̀ ni àdánìyàn tókútó ọba aláníyàn yóò kàn túmọ̀ sí pọ́ńpé pẹ̀ sí ní o túmọ̀ sí rẹ̀ wọ́n sọ ẹ̀yìnbẹ̀ tọ́ ilẹ̀ kúlù mọ́ sọ àdá alẹ́ ọ̀rùn tó wọ́n sọ ẹ̀yìnbẹ̀. كل ما ارتفع أو صعد على سطح الأرض فهو صعيد lógata gbogbo tí wọ́n ti ń bẹ lórí ilẹ̀ báyìí kò náà pè ní sọ̀rọ̀ nínú èdè asọ̀rọ̀ pọ̀ ayọ̀ ilẹ̀ tó mọ kì í ṣe pé ilẹ̀ gẹ́gẹ́ la gbogbo tó bá ti wà lórí ilẹ̀ báyìí tó bá ti mọ́ turugbe dala sọ̀rọ̀ bẹ fata yammamu sọ̀ciidan tayyiba ibẹ̀ náà láti mọ asọ̀ciid at-tahir làwọn àbá àbíjọ pé wa pé kì í ṣe ìpè nìkan lèyàn lè ṣe tàyà mọ́ tó bí dẹ́pẹ́ ìpè ní ọlọ́run tó bí fa tàyà mọ́ mú tòrọ̀ ọba tọ̀yì bá ọlọ́run tó bí tọ́ ó lọ sọ ẹ̀yìn tó bí sọ ẹ̀yìn yẹn ó kó ìtumọ̀ tó pọ̀ sínú ní tó bá ń bẹ lórí ilẹ̀ ọ̀nà ń pè ní sọ ẹ̀yìn. wà má sọ pẹ̀lú wájú yìí fífi ọwọ́ pa ojú nínú ọ̀ràn yẹn àlò àtàyà mi wà mọ́sàbọ̀lì yàdẹ́yìn fífọwọ́ pa ọwọ́ méjèèjì ilẹ̀ wáyìn bí ọ̀rùn ọwọ́ mi nínú ọ̀ràn ẹ̀yà àlùwàlá ni wà bọ́rọ̀bọ̀tò òwúlẹ̀ fífi ọwọ́ lulẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ọ̀ràn ẹ̀yà àlùwàlá ni nínú àdéhù ọ̀ràn ẹ̀yà tàyámọ̀ ni wàlífáwò kí èyí tara ṣàṣàṣe kó o má dàdúró bó o ṣe ń ṣe kó o tètè ṣe kó o tó tẹ̀léra wọn. wàdùkúlù wàkùtì kásìkò owó tó kéèyàn tó lọ ṣe tàyàmù àìṣe tàyàmù lẹ̀ dá bàbá wa kí nìyẹn o má pè àwọn báyìí aláìmọ̀kan o ní tí wọ́n kí sọ o ẹ̀yin bàbá tẹ̀ gbàgbọ́ yìí ṣé wọ́n kọ́ ọ́ dọ̀ lónìí aláìmọ̀kan náà ní tí wọ́n kí làwọn sọ yẹn nínú tí wọ́n kí náà ní dùkú àsìkò nínú ọ̀ràn yẹn tàyámọ́ àsìkò òun gbúdọ̀ ti wọlé kéèyàn tó ṣe wà tí sọ́ọ̀lù òbí sọ̀là kéèyàn ó ṣe sábà kó o sì lọ fi kírun kó o dà papọ̀ mọ́ ìrìn nínú ọ̀ràn yẹn rẹ̀ èyí tí wọ́n sọ mí ẹ máa gbọ́ òun mọ́kìfù màlìkíyà lórí ìdánwò tàyámọ́ torí pé àwọn nǹkan tí ò sí fún àlùwàlá sotí wa báyìí àwọn nǹkan tí ò sí fún àlùwàlá òní wọn ń fún tàyàmọ́ nítorí wọn dìbò kò tó àlùwàlá tí ìbá sọ àlùwàlá lápapọ̀ ọ̀sẹ̀ táwọn lè yọ̀bà já èyí ojú lè fi kéwì ní ìyá lè sàlùwàlá ní ṣubú kéwì tó fi kí kílùkọ̀ ń jẹ́ kéwì ò fi ká sùn abẹ́kọ̀ ṣùgbọ́n nígbà lọ́dọ̀ malikiya o ò lè ṣe tayammum kò fi kí zuhur kò tún wá ló tún fi kí kíni o kò fi kí salatul asr kí ló dé torí kí wọ́n gbà pé ṣe bómi tí ò sí ẹ wo ọ̀rọ̀ wọn o ẹ rí i pé ìlàwọ̀ ọdún nà kò wà kí ló tó ń ṣe tayammum kí ló sọ fún wa kó o ní rú mi tó bá dà sí kó a sọ. yóò sọ fún ọ pé omi ò ti ní dé wọ́n padà sọ̀rọ̀ àṣọ. so ìdá last one rẹ̀ ògùn tó báyìí gbọ́dọ̀ àwọn mọ̀lìkíyà circumstances nǹkan kan ló fà á tá a fi ṣe tàá mu so nígbà tá a lè ṣe tá a ṣe tẹ́ ṣe yẹn iṣẹ́ rẹ̀ ti parí nìyẹn tó bá tó dà sí pé wàá sí ó tún ṣe tàá mú mi tó bá tó omi ó tún ṣe mi ṣùgbọ́n tí wọ́n ti sọ yẹn ìṣèhádìí kò sí dẹ̀lí lọ́kàn lórí ẹ̀ níjọba rẹ̀ ti sídẹ̀ lílo kankan fún a lè gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òfin so walhaq wallahu alam téèyàn bá ṣe tàyámú tí ò bá já tó o sì rí omi tí asòlù bá tuntun tàyámú èèyàn náà ìwé tó fi kẹ́mi kò sí láì fi lẹ̀ ilé ìlú lọ́la fi wallahu ìdí táwọn fi sọ̀rọ̀ tí wọ́n yẹ òun sọ yẹn o. torí pé lọ́dọ̀ wọn wọ́n gbà pé anna al-hadatha la yartafi'u bit-tayammum kọ́ńdà tí wọ́n ní al-hadath la yartafi'u bimadha bit-tayammum. والصعيد ilẹ̀ èyí wọn abẹ́rẹ́ nígbà tó wà ní láyà rẹ̀ tẹ́fì òbí ṣé téèyàn bá wá rómi téèyàn bá wá ní jánẹ́bà àlà tó dẹ̀bẹ̀ kírun tó bá yẹ tàyà mọ̀ ṣé kò ní lè fi kírun màlìkí òkè kó lè fi kírun só nírun tó nírun wọn ò nítorí pé dọ̀rúra ọlọ́fà kì í ṣe wípé tàyà mọ̀ gan lágbára àti gbẹgbẹ ìwọ náà wò gbogbo abẹ́rẹ́ lórin ọ̀sẹ̀kọ̀sẹ̀ yìí tààmù tó o ṣe ṣé ó tiẹ̀ ó fi pẹ̀lú abẹ́nu ṣẹ́dígẹ́tì báyìí kò gbẹ́gbẹ́ yẹn ó kàn án lọ́wọ́ rẹ láti lè sin lọ́n kásìkò rẹ máa lọ́mọ lọ́wọ́ ọlọ́run fi ṣe rọ́ọ̀sọ̀ wíjà tó ní azọ́rọ̀ màlìkíyà tẹ̀bá dẹ̀ wò náà ẹ̀ rí wípé fíkìlì ìyàtì tọkàn ó sàkóso pé yẹs ọkàn mi balẹ̀ ní màá fi fà apá kan àkọ́dọ̀ àwọn màlìkíyà wọ́n ń tọ́ba wọn mọ́sálásí náà bá ń kí nǹkan tó bá bá wọn ó bá wọn kí wọn ó tún padà tó tún yẹ kí padà ó tún padà dáyẹn náà kọ́kàn sá lè tún pé yàtìyàtì ṣùgbọ́n kéèyàn sọ̀rọ̀ láti máa gbé òfin kalẹ̀ láìsí pé yóò tẹ̀lé lù wá wọ́lá ọ̀bẹ tí níbi ọ̀rọ̀ dẹ̀lú ìlú gbà mí bàbá dẹ̀lú ìlú gbà mí tẹ bá tún tún àwọn èèyàn lẹ̀ tí ò ní dọ̀wábìtì tẹ̀ fi dẹ̀ wọ́n àwọn èèyàn àbí ìṣẹ̀ àwọn ẹ wàá ní ní ẹ̀dá padà má wọ́n ṣe kí ni wọ́n àgbèsè àdéhùn ẹ̀dá wíṣẹ́ pé ẹni tí ó jẹ́ àfà tí ó jẹ́ mufti tí ó jẹ́ táwọn èèyàn ó máa béèrè àlámọ̀rí ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ ẹni yẹn gbọ́dọ̀ gbìyànjú láti máa akọ̀wálù alfuqaha akọ̀wálù ìmà kó mọ̀rọ̀ àwọn ìmọ̀ kó gbàgbọ́ yẹn fiqhul madahib. yóò máa ràn lọwọ níbo ló ti yẹ kó dé níbo ló ti yẹ kó tu àwọn olóyè kó tu lè mú fún àwọn olóyè kó dé fún bá dé ibi tí wọ́n tu dé yóò yà wọ́n wa sọ̀yìn nígbà tá a sọ̀rọ̀ wa ó wọn ni dán pè ní sọ̀yìn ó lè jẹ́ ìbílẹ̀ lè ṣe lẹ́yìn tó mo ní sọ̀rọ̀ yìí kì í ṣe ìpẹ́ nìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ tọ̀rọ̀ ó lè jẹ́ ìpẹ́ wà póògbà póògbà ìdágbọ̀nà póògbà ó náà ní bíi block bricks àwọn bíi block tí wọ́n máa mọ tí èyí ní wọ́ọ̀ bíríkì kí ni àtúlà ní brick àti block fi ẹ̀yìn lè brick b-r-i-c-k and b-l-o-c-k block brick fìfà jáde. نعم المهم الطوب الطوب الطوب هو بريكي بريكي تنفي ما مالين تنتي يولي wàlhájàr òkúta náà èèyàn lè ṣe tàyà mọ̀ lórí àwọn àpáta yìí nìyẹn dàwọ́ de torí pé asọ̀yìn ìdùnnú mọ̀tàfà fọ́pọ̀ àdùn orí ilẹ̀ náà ló wà abẹ́ àwọn àpáta àárín inú mọ́dásà èèyàn lè tàyà mọ̀ lórí èyí tún bẹ níbi gbọ̀ngàn níwájú bíi náà nìyẹn èyí táwọn mọ̀ fẹ́ wọn lọ fẹ́ pẹ́ ṣe tàyà mọ̀ lórí àpáta ń bẹ̀ wọn sáwọn bùdárí sùn gbọ́ àbúrò ara kọ̀dínàmà ìdáhùn mú fún wọn fi gbàrájú kó ọ dórí àpáta ń bẹ yẹn ká ìtàyà mú wọn bẹ. wàá dé wọ́n fáìlì jù yìnyín ẹ̀yin náà ti tó mi nítorí wọ́n sọ eléyìí ní ìgbà mi ń bẹ àwọn wọ́n ń pè kí nìyẹn ní snow s n o w snow. snow àwọn ìlú mi bẹ̀ tó pé yóò gba ogun lẹ̀ ni bíi katapila ńlá ni wọ́n fi máa fa ó ní rí ọkọ̀ rẹ tó fà kílẹ̀ tó mọ́ òkìtì àpáta snow yóò ti bù mọ́lẹ̀ lẹ́yìn bá gbúrú àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ ní agbára o bọ́ọ̀ bá pọ́ńtà snow ti bù ọ́ mọ́lẹ̀ o wọ́n sọ wàá fi kínní táwọn sọ̀rọ̀ bí n ní ó fi ní ó fi fẹ́ kókó yẹn kó la bí àwọn kọ́ńtì bí àwọn Sweden àtàwọn kọ́ńtì mi so àsìkò no wa so o lè dọwọ́ dé slow slow ọ̀ gangan so n tó ń bẹ̀rẹ̀ rẹ̀ náà wàlẹ̀ xọ́bù xọ́ọ̀bù wàlẹ̀ xọ́bù xọ́ọ̀bù lọ́dọ̀ àwọn àwọn oníbàlágà wọn ò ní gbà ló gbà ń kẹ́lí mọ́ torí pé kí ló wà ń bẹ̀ xọ́ọ̀dù xọ́ọ̀dù kò sí kẹ́lí mọ́ tó alxọ́dù xọ́ọ̀dù mufrod yẹn ni xɔdiir xɔdiir bíi ààyè kan bíi tẹ́pẹ́ bíi ra ààyè tí yẹn pé èrè àwọn koríko kan ewé kan lọ sùmọ́tẹ́ bá kẹsẹ̀ bọ́bẹ̀ ìrà ni yóò jí sí gbé àwọn àyẹ̀ náà ń pè ní xɔdìxɔ irú àwọn àyè báyẹn kì í ṣe pé mi wà tẹ́lẹ̀ níbẹ̀ bí ẹ̀rẹ̀ ni sotí omi wà ń bẹ̀ tẹ́lá bẹ́sẹ̀ lè yẹ tẹ̀rì síbẹ̀ kì í dẹ̀ ṣe ojú yẹn lé ìyẹn náà ní ibi ìrà ìyẹn lè ṣe kéṣe kórìkò ó wù bẹ́ẹ̀ o tabaru bọ́lá máa sáré fún mi gbábọ́ mi bẹ́ẹ̀ márùkú lẹ́ẹ̀lẹ́ẹ̀ ó lé ọkàn ọrùn rẹ̀ nìkan ọmọ wà lẹ́kọ̀ọ́ dáadáa so àwọn ẹnkọ níbẹ̀ ẹnkọ alxadxad ìyẹn lè ṣe ìtọ́wọ̀ rẹ̀ ọ̀gá ni wọ́n ní wọ́n lè ṣe tàhámà lè ṣe bẹ́ẹ̀ wa nahwu dhalik àbí nǹkan tó bá tó jọ bẹ́ẹ̀ wala yajuz bil jishil matbukh kò lẹ́tọ̀ èyí ṣe tàyà mọ́mọ́ níbi alìjísù píríkì kan náà ló jẹ́ bẹ́ẹ̀ bíi block al-matbukh èyí tí wọ́n ti sún ná fancy block lára àwọn block kan tó wọ́n sún ná báyìí ẹ̀ máa wọ́n àwọn búlọ́ọ̀kì tó máa ń nípa bí pàwọ́pàwọ́ báyìí hmm. nam mẹ́wọ́ bread tó eh, <laughs> wọ́n wà ní o ma alimuhim wọn ò náà fi sọ pé ní alimọtòbó àwọn tí wọ́n máa ń ṣe ní wọ́n pè ní alijasọ́ọ̀s àwọn adama ṣiṣẹ́ yẹn irú yẹn ẹ rí i pé wọ́n ti pa wọ́n ti pa kádàrá ẹ̀ dà torí pé wọ́n ti ti súnná àmọ́ náà náà fi ṣe ẹ̀tí wọ́n ti ti súnná ó ti wá lé bí òkúta so náà ń pè ní aligiso ní màtúbọ̀ wọ́n ní àlìsí tàyámọ̀mù lórí ẹ̀ wal hasir èyí ń ṣe tàyámọ̀mù lórí ẹni tó o bá ti lè ṣe lórí ẹni ní bábí àwòlá orí táì ò lè ṣe ń bẹ́ẹ̀ wàlúhàṣà àìsí lórí ìpákó wàlúhàṣíṣ àìsí lórí akíntọ́lá àwọn ewé grass àìsí lórí wọn wọnà àtàwọn nǹkan tó bá jọba yẹn àwọn nǹkan tó pé ó ti kúrò ní nítorí wà ládàá bẹ́ẹ̀. wàrúkọ̀sọ̀lì mọ̀rí wọn ni wọ́n ṣe ìdẹ̀kùn fún aláàárẹ̀ tẹ́pẹ́ nìyẹn sick fi ha ètò hajar wọn òun lè ṣe tayamum lẹ́gbẹ̀ẹ́ gànà lórí bẹ́ẹ̀dì lọ́wọ́ kò lè dìde aláàárẹ̀ ni ẹgbẹ́ gànà ó lè ṣe tayamum bẹ wà tóòbẹ ó lè ṣe tayamum ẹ lára kìnìún lára bíríkì wọn lè lọ gbé wa ńlá ń yọjú múnáwó lẹ́yìn gbọ́yọ̀rọ̀ wò tí ò bá rí ẹni tó lè máa gbé nǹkan yàtọ̀ sóhun yóò ṣe níbi àwọn kan tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn náà mùnáwìn ẹni tó lè báyìí náà wà lápá hmm? gbọ́dọ̀ yàtọ̀ sóhun nìkan ara rẹ̀ nìkan lórí kódà wọ́n padà sí ẹ̀dẹ̀ pé eruku alugubaru alalhasir eruku tó fọ́n sórí ẹnu ibi tó wà tí wọ́n gbé sí tí ò bá rẹ́ni tí ó bá mú òkúta wá àbí ẹ̀pẹ̀ yóò ṣe níbẹ̀ yẹn lẹ. هذا المريض عند المالكية وسننه أو قد جاء سنة ونحن التجديد الصعيد لبدئه ilẹ̀ téèyàn ti fẹ́ ṣe tàyámù nínú súnà lọ́dọ̀ màlìkíyà òun kéèyàn kọ́kọ́ gbà dára bẹ́ẹ̀ kó kọ́kọ́ sí ẹ̀pà yẹn kó kó ṣe dáadáa lè bá dé ìhí nígbà tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ wà mẹ́sìkò máa bẹ́yìn ẹ̀kọ́ àyíní wàlúwà ìfàkọ́yìn tó o bá ti ẹ̀rí pé yìí tán kò lọ́rùn àyàn ò ní mẹ́sìkò yàdé ẹ̀kọ́ àyìn ìdàlùmọ̀lẹ́kì àyè lọ́rùn àyàn èyí tó jẹ́ súnà súnà ni bẹ́yìn ẹ̀kọ́ àyíní wàlúwà ìfàkọ́yìn àti bídébí súnà ni kéèyàn bá ìtọ̀ ayámọ̀ lọ́dà màlìkíyà wà tẹ̀tí kéèyàn ó sì máa tó tẹ̀lé ra wọn. a jẹ́ pé ayámọ̀ lọ́dà màlìkíyà akada. mo sọ kọ́ bẹ́ẹ̀. عند الحنابلة. hanabila kò débi ó yàtọ̀ sí àwọn yàtọ̀ sí àwọn kí ló fà in ni wípé ìgbà tó lọ́wọ́ sọ náà al-Qur'an ọlọ́run sọ dé lálẹ́ ìfàkẹ́yì ọlọ́ni wọ́n sọ̀hún ibi ojú ikú wa àìdíyàkú mẹ́nìkú abẹ́kú àìdíyàkú mẹ́nìkú tí wọ́n bá dárúkọ àlìyẹ́dù mùtìlákọ́ ìbí ìlódé ìgbà tó lọ́n fẹ́ kó ju bẹ̀rẹ̀ lójú àlùwàlá kí ló sọ bí àìdíyàkú ìlànà èyí tó bá dẹ̀ nílé ọlọ́run sì mọ̀ kó sọ pé lálùwàlá kọ́ ìrìn ọlọ́run sọ ọlọ́run wa ni wàmsà òbí ojú ikún wà èdè ikún wà èdè yakún bẹ́ẹ̀ ni o ìyẹn làwọn àmọ́bílẹ̀ àdó lórí àtàwọn mìíràn ibi tó máa lè lè àwọn màlìkí àná ẹ rí i pé àwọn náà kà á lápò lóòótọ́ ni èyí tó jọra àyàn tọ́lọ́ ibi náà ni àmọ́ kìyà sán alẹ́ òbó so ìdábàá tó fi lè náà kàn ó fi bá sùn ó fi pé náà ni kìyà ntọ́jú tí wọ́n ní àná ṣé kíyàsì yẹn wọlé àwọn àfààní là àdà kíyàsì mọ alifààrẹ alikiyas mọ alifààrẹ nǹkan tí ò jọra wọn àìfún wọn wúra wọn òun náà ká fárúkọ bẹ́ẹ̀ ni lè gúúsù wàlmásì tí ò kò jọra wọn so èyí tó lálàáfíà tó dúró lórí wípé kò sí ibi ìrèbí tàyámù ṣùgbọ́n yín dàlí màlìkíyà wọ́n fi bẹ̀ sí àwọn náà rí pé lọ́rùn àyà wọ́n pè ní sunna ní kìyàsán alẹ́ alẹ́ odò ọ̀fàdọ̀ ìlú àwọn nǹkan tó jẹ́ fàdọ̀ yìí níbi ọ̀rọ̀ tàwámù àtẹ́sìmìyà kábi bísìmìlà yàrá bẹ́ẹ̀ ṣe wà taqdimu al-yumna ala al-yusra kí á ti ọwọ́ ọ̀tún ìbẹ̀rẹ̀ lápá ọ̀tún káàtì síwájú apá òsì wàtàkùdìmù lọ́hìrì dìráì alàbà àkùnrin yìí ìta ọwọ́ ìgbúnwọ́ àmín apá kákọ́kọ́ fi mọ́síwò rẹ̀ ṣáájú ká tó ṣe báàtúnì ìdágbà rẹ̀ rẹ̀ iṣẹ́ gbàtà àwọn àfa àwọn àtà ń kọ́ wa á gbé yẹ̀pẹ̀ sínú fọ́sùn báyìí ìta báyìí ni so bẹ́ẹ̀ sì sẹ́ni hàn sáyẹn tẹ́lẹ̀ màlìkì ṣùgbọ́n gbàtà àwọn àti bẹ́ẹ̀ gílé gbogbo kìí àṣọ pé kìí àṣọ ọ̀wọ́ kò fún wàhálà kàkà lọ́wọ́ ọba ti ṣe lọ́wọ́ lọ́wọ́ báyìí wọ́n ti wá parí ìyẹn làwọn mọ̀lẹ́bí àmọ́ àgbẹ̀sẹ̀ èyí ń lọ́wọ́ gbé nǹkan kúrò lára eh, nǹkan kan ló fà á ẹ má gbé láti òbú ẹ má gbé fún sọ̀rọ̀ tó ń fa mi. wà wà mọ̀kọ̀dìmìhì wà mọ̀kọ̀dàmìhì àlà mọ̀á mọ̀ákọ̀rìhì ká sì ti èyí tó bá wà níwájú ká tí òun síwájú ká tó ṣe èyí tó wà ní tó wà lẹ́yìn èwo ló wà níwájú bọ́lá ṣe méjì ní Quran ojú wájú ojú ló bẹ̀rẹ̀ kó tó kan kíni o ọ̀ràn yẹn ni kó tó kan súnmọ̀ sáwọn ṣe kíni o tààfi kan bó ṣe wà wájú ara wọn ẹ̀mí kí àtọ̀nù fàbọ́yì lọ́wọ́ kẹ́nìkan wá fẹ́ ṣe tàyámù ó wá kọ́ bẹ̀rẹ̀ ọwọ́ wà bẹ́ẹ̀ subhanallah ti bá tàyà mú mi jẹ kò bá jẹ so ti yé tẹ̀rìtìbù ni ò ṣe kò bá tàyà mú mi jẹ so ti yé ṣùgbọ́n èyí tó bá pé nkéyìn ò ṣe bí kúrò àná ṣe tó yẹn gbanawa kúrò ẹni tí máa ń ba tàyà mú mi jẹ kálukú gẹ́gẹ́ bí àlùwàlá náà owó tó bá ti ba àlùwàlá jẹ́ ìbàjẹ́ iṣó ó ba tàyà mú mi náà jẹ ìtọ̀ ìgbẹ́ ọmọ aṣọ àdàrẹ. Semua kankan wá ń bẹ tó bá tàyámùmù jẹ́ tó tún fi yàtọ̀ sí alùwàlà kí ni nǹkan náà tóun bá ti gbé tàyámùmù automatically ó bàjẹ́ báyìí bó o so bó o tọ̀ bó o yàgbẹ́ ẹ fẹ́ kí òun sí ẹ ti ṣe tàyámùmù ẹ á fẹ́ ẹnìkan tí wọ́n sọ àwọn alẹ́ ẹni tẹ́ ń kí wọn lọ́wọ́ gbogbo àwọn ìyá wa tí wọ́n sì tàyà mọ́ ṣáàlà omi ti dé ẹja de ah lórí pálapàla wo ti pè wọ́n ti bẹ̀rẹ̀ bá a ṣe wá sọ yẹn àrí nínú àwọn mọ́sálásí tí wọ́n ní yóò jáde lórí ọ̀rọ̀ yẹn torí pé tọ́lá bá ti dé tàyà mọ́ ti bàjẹ́ ah, nígbà tí wọ́n bá ti wọ náà ọlọ́run wà látọ́ ti lo àmàlà wọ́n ti wọ náà kọ́ jáde bẹ́ẹ̀ ولا تصلي فريضتان بتيمم واحد wọ́n láyé kí wọ́n ọ̀ràn èèyàn méjì pẹ̀lú tàyámọ̀mù ẹ̀yọ kan òkè zuhur tàyámọ̀mù rẹ̀ tó já ó tó wá fẹ́ fi kí ásùrù ní láéláé ń dààmú àlèkéyà ìyá lè fi kí tí ó ti já wàmú tàyámà mẹ́lẹ̀ fàrí ìrọ̀ ẹni tó bá ṣàlùwàlà tàyámà ó ṣe tàyámà láti fi kí ìrun ọ̀ràn yẹn jáàzà láwùn làwọn afi bá dà ó tọ̀ ó tún lè fi yẹn náà fi là tẹ̀yìn ẹ̀ ọ̀ràn yẹn méjì ni ò lè fi kí ṣùgbọ́n lè fi kí náà fi là ẹ̀yìn zuri kí ni dẹ̀yìn kí ló dé tó lè fi kí náà fi là tí ò fi lè fi là so yóò tó ti ní pẹ̀lú definition àwọn èèyàn ló ń bí tí ń jáde yìí tó tó bá tó wá ń kọ̀rọ̀ màlìkíyà ó ti wọn rí sìn tàbí ń sọ̀rọ̀ torí pé wọn ò rí ti ìtàyà mú sípò àlùwàlù wàmásùn masàfi ẹni bá yẹ tàyámùn ó lè fi tàyámùn ó lè wà tọ́wáf ó lè wà tìláwà ó lè fi ṣe tìláwà kùránì tó bá yẹ pé àníyàn tó fi ṣe tààmù nìyẹn ni pé mo fẹ́ fi ké Quran mo fẹ́ fi ṣe tààmù mo fẹ́ fi ṣe tawaf wà tásọ̀lá bí sọ̀lá tó sì túrò papọ̀ mọ́ ìrun wàlẹ̀ mi yakhruju al-waqt wàlẹ̀ mi yakhruju al-waqt ṣùgbọ́n tí àsìkò àsìkò ìrun bá tì í lọ lápòjúwe ń sè ẹni tó yẹ pé òun ṣe tàyámọ́ a ní kò lè fi kírun ọ̀ràn yà méjì ṣùgbọ́n ó lè fi tìláwà Kùránì kó tó fi kírun ó lè fi ṣe tàwáàfù kó tó fi kírun ṣùgbọ́n ìmọ̀ ọ̀ràn yà méjì ó ní ó lè fi ṣe kìlẹ̀ tí ó lè fi kí tásìkò ní ọ̀bá tí ì lọ ó lè tó fi kírun bẹ́ẹ̀ bàbá ṣe tàwáàfù tàwọn ó lè fi kírun. وجاز بتيمم نافلة كل ما ذكر إلا في إلا الفريضة وجاز بتيمم النافلة وني تيمم ولتو علل láti lè fi ṣe gbogbo náfìlà tá a máa ṣe kìyàmù lẹ́yìn ní kìnìún gbogbo tí wọ́n sọ yẹn pátá a lè lò fún náfìlà a lè fi kí kìyàmùlẹ̀ a lè fi kí wítìrì a lè fi kí gbogbo káfí kí gbogbo ẹ̀ papọ̀ ilà yìí lọ àyàfi ìrún ọ̀ràn yẹn nìkan làálẹ̀ pa méjì pọ̀ so ti yé ṣùgbọ́n ọgbọ́n yẹn máa ń fi àlùwàlá ẹlẹ́yọkọ àlùwàlá ṣe fún náfìlà ìgbà náà làlẹ́ fi ṣe wọ́n ní wà máa sọ lálẹ́ ìṣá ẹni tó bá kírun ìṣá bí tàyà mọ́mì pẹ̀lú táyà mọ́ tó fi táyà mọ́mì kírun ìṣá kọ́ ọmọ lè ṣáfù wàlẹ̀ wútìrì bá a dà á kó ní tọ̀hún tó bá wọn fẹ́ kí ṣáfù àti wútìrì yẹ ó tètè délé lẹ́yìn ìgbà bá kí ṣá yẹn tán kó fi kí ṣáfù àti wútìrì ní ń gbé àkíyèrè kó má fi falẹ̀ tó bá ti pẹ́ jù láì sùpà ń tàrà mọ́mọ́ rẹ̀ yóò gé o yóò ẹ̀sùpáyà o kó o lè yà fi wítìrì ẹ̀ lé báwọn. ومن تيمم من جنابة فلا بد من نيتها ẹni tó bá ṣe tàyámù tẹ̀gbẹ́ tàyámù tó ṣe yẹn ó fẹ́ fi gbé ẹ̀gbẹ́ kúrò lára nígbà oníjànàbà lára pé fala buda min niyatiha àníyàn pé tàyámù eléyìí àfẹ́fẹ́ gbé ẹ̀gbẹ́ kúrò lára òun ló gbúdọ̀ dà ó kì í ṣe pé a fẹ́ kírun o. ṣé àwọn akéèyàn bá wẹ̀ o lè fi kírun abẹ́kọ̀ lẹ́fìn máa ma mókè òfin òmàlìkí àpọ̀rọ̀ tá a máa sí èyí tó o fi wẹ̀wẹ̀ tó o fi gbẹ́gbẹ́ kúrò lára òun kọ́ ló fi kírun tàyámọ̀ ìwé tí mo ń ṣe yìí o mo fẹ́ fi gbé jánábà tó wà lára mi nígbà tí mi ò rí omi ònìyẹn o lẹ́yìn ìyẹn mo ṣe tún fẹ́ ṣe ti ètò mo fẹ́ fi kí ọ. kí n dènà fi sọ bí wọn ṣe bí kò pẹ́ lẹ́nu kò sí mọ̀ṣákọ̀ mẹ́ mani o sì mẹ́wàá nítorí ìdáná then àníyàn yẹn kò mọ́ papọ̀ ó pa àníyàn jánábà àlùwàlá bẹ̀tà lèlò fàlèlò ṣẹ́bí níbi ìwọ omi wọn ni omi yàtọ̀ sí sí so hada wa so àwọn nǹkan yẹn ṣùgbọ́n dábàá débi ọ̀rọ̀ ṣàfihàn dábàá lọ́wọ́ àwọn hànábílá kò rí báyìí tí wọ́n yẹn dẹ̀ wà àkọ̀wé là tẹ̀lé torí gbogbo àwọn nǹkan tó bá fẹ́ ṣe ìpàdé àtẹ̀lọ́ yẹ kárí tẹ̀lé ṣùgbọ́n gbà mí bẹ wọn ò ní wọn ò gbé àwọn kọ́ ìdá àwọn kankan kalẹ̀ láti lè ṣe gáàdì àwọn pàápàá jùlọ mọ́sálábù màlìkì ogún ìdùnnú pàǹkan yẹn pọ̀ láti lè ṣe gáàdì àwọn yẹn tẹ̀bùrí àtàlẹ̀ yìí mà kọ́kàn rèé lè ma tókè bá lọ sẹ́yìn kánẹ́sì ròyìn ròyìn ṣètò àlẹ́ wọn bí kọ̀mọ̀ gbélé kọ̀mọ̀ mo ti ṣe tiwẹ̀ mo ti ṣe ìdí mo fi kí ọmọ sọ màlìkì sọ wáyé kí hmm? àbá dọ̀rí subhanallah. fi ilm wa ma'rifa ìmọ̀ wà mbẹ́ àwọn ntàdé ń sọ wọ́n mọ tí wọ́n sọ ṣùgbọ́n ọ̀tọ́ bá wà mójútó mẹ́yìn tó mọ̀ta lọ́mọ bó ṣe máa apply rẹ̀ ní kulli maqami maqal tí ó ti wa li kulli zaman ashkhas tó nasala salama ah, insha ó yẹ ká wọ fọ́ọ̀tì lèlè mọ́pẹ́lẹ́ ògbọ́ ọlọ́ inṣàlá yumkin bára sọ̀látù maghrib nawasil walau kana bi nisu sa'a tó ti yé walau kana kódà kó dẹ́kun láàrin thirty minutes á gbìyànjú àti ka àwọn kankan bẹ́ẹ̀ torí pé lọ́la kò sí sọ. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب ان شاء الله بعد صلاه المغرب نواصل السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله Né?